adúpẹ́ fún ọlọ́run bá tọrọ àlékún ìkẹ́ àti gẹ̀ fún annabiwa muhammad sallallahu ta'ala alayhi wa sallam ọba tí a fi ọpẹ́ fún ó ní ọba tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ suratul baqara ayọ̀ 186 nínú suratul baqara yìí yakulu alhaqu tabaraka wa ta'ala sa'alaka ibadi anni فإني قريب أجيب دعوة الداعي إذا دعان nígbà tí àwọn ẹrúsìn mi bá bi ọ́ léèrè nípa mi. wọ́n bá bi wa ànábì léèrè nípa mi. sallallahu alaihi wasallam dájúdájú. èmi ń bẹ nítòsí. mo wà nítòsí wọn. èmi ń jẹ́ ìpè olùpèpè nígbà tí ó bá pè mí. wọ́n máa jẹ́ pé olùpèpè tí wọ́n bá pè mí tí wọ́n bá bẹ̀ mí. nítorí náà. torí náà. kí àwọn náà máa jẹ́ pé mi. kí wọ́n máa jẹ́ fọ́lẹ́sítẹ̀jì búùlì kí wọ́n jẹ́ pé mi kí wọ́n sì gbà mí gbọ́. wọ̀lì yóò mìíràn bí kí wọ́n gbà mí gbọ́. kí wọ́n lè bá a mọ ọ̀nà tí ó tọ́. kí wọ́n lè bá a wà ní ojú ọ̀nà tó tọ́ kó lè bá a jẹ́ pé ọlọ́run ọba náà yóò máa jẹ́ pé. nínú àyà mi ẹ má ti lọ síbi yẹn waqala rabbukum waqala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba wa ó ní ẹ pè mí òun máa dá yín lóhùn. ìdí nìyí tí a fi pe àkíyèsí ara wa sí pàtàkì àdúà torí pé a ṣàkíyèsí wípé kódà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ àdúrà lónìí ẹnu lásán ni wọ́n fi ń sọ àwọn tó wá kéré ló ń kà ju àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n ti gbọ́kàn kúrò níbi ká máa bẹ ọlọ́run lọ tí ẹ bá wo ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà dé lóòótọ́ ni gbogbo ayé pẹ̀lú àwọn àpẹẹrẹ pé ayé ń tán lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ orí ilẹ̀ àwọn ààyè ìlú orílẹ̀-èdè ni ò fẹ́ tó mọ́ ṣùgbọ́n náà àwọn tí ń léwájú náà àwọn orílẹ̀-èdè tá ń ọ̀kan ní nàìjíríà jẹ́ níbi oníranran aburú tẹ́lẹ̀ yìí ló ṣokùnfà tọ́mọ adámọ̀ fi sọ wípé tá a bá ti mẹ́nu ọ̀rọ̀ àdúrà ẹyọ ti nàìjíríà kúrò ń sọ ṣé kìí ṣe ń takora yín pé tọ́rọ̀ bá ń dàrú fẹ́ dùá ó ń fẹ́ dùá ọ̀rọ̀ nàìjíríà tí wá ń dàrú yìí tí ó tò mọ́ yìí kò yá wọn tí ń darí kò yá wọn tí ń bẹ lábẹ́ wọn ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ oníkásàmúlò nípa pé tọ́rọ̀ bá ń dàrú ó ń fẹ́ dùá àbí nǹkan kan lẹ gbàlérò yàtọ̀ sí ká pe Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n lọ́wọ́n bá wa kò yẹ kò gbò lọ́ba aláàánú tí sì máa retí ẹni tí ó tọrọ torí pé àyà yìí ẹ bá ń túkà lẹ́ẹ̀kan sí i وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني nígbà tí àwọn ẹrúsìn mi bá bi ọ́ léèrè nípa mi. naam. dájúdájú èmi bẹ nítòsí. torí pé ìbéèrè tí wọ́n béèrè pé sọ́lọ́run sì dáhùn ṣébi tá a bára wa dé ìṣèyàn lè pè ọlọ́run kó dáhùn ṣé tí yẹn bá lóun ó túbá ní ìsìn sọ́lọ́run gba títúbá ṣé tí yẹn bá lóun sin lọ́run tóun ò sìn tẹ́lẹ̀ ní ìsìn sọ́lọ́run ó gbẹ̀sìn ẹ̀ ṣébi tọ́rọ̀ dàrú dé yìí ibi tí pákáleke rògbòdìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó dé dúró yìí kí ni hà tí a fẹ́ kọ sọ́lọ́run kí ni àtọ́lọ́run kọ sí wa sọ̀rọ̀ sì lójútu báyìí máa sọ fún ọwà nábì sallallahu alaihi wasallam fa inni qaribun pé kí ni èmi ń bẹ nítòsí mo súnmọ́ wọn mo súnmọ́ wọn tí mo sì súnmọ́ wọn ujibu da'wata da'i ida da'an èmi ń jẹ́ pé olùpèpè nígbà tí ó bá pè mí present continuous tense continuous tense ujib wọ́n máa jẹ́ pé mo ti ń jẹ́ pé bẹ́ẹ̀ ti pẹ́ àwọn èèyàn ti ń pè mí ti pẹ́ bẹ́ẹ̀ náà sì làwùjọ ti dàrú ti pẹ́ ti pẹ́ ti pẹ́ tó jẹ́ pé ńgbà táwọn èèyàn bá ronúpìwàdà síbi dáadáa mò ń jẹ́ pé wọn yóò sì wá dórí tẹ̀yìn wọn ò tí ì dé pa wọn ò tí ì sílẹ̀ pa òjìbò dáwọ́tà dáa ìdàdà àn tí wọ́n bá tólùpèpè bá pè mí tó bẹ̀ mí wọ́n dá lóhùn ọlọ́run fi mọ́jẹ̀mù kan tó lágbára sí ń bí ìdáàdà àní tó bá pè tó bá bẹ̀bẹ̀ tó bá wá foríjì tó bá tọrọ tó bá ronúpìwàdà gbogbo ẹ̀ lọ̀rọ̀ yìí kó sínú ìyẹn ló fà tó jẹ́ pé ọlọ́run á fi òjò mọ́jẹ̀mù ó fòtẹ́ mi le onífọ́lì ẹ̀sẹ̀jì ìbúùlì. nítorí náà nítorí náà kí àwọn náà máa jẹ́ ìpè mi. kẹ́ ẹ jẹ́ pè mí. kí wọ́n sì gbà mí gbọ́. kẹ́ ẹ sì gbà mí gbọ́. kí wọ́n lè bá a mọ ọ̀nà tí ó tọ́. ṣé gbogbo wa kúkú mọ̀ pé ọlọ́run ọba ló kọ́kọ́ pè. ọlọ́ọ̀mà ló kọ́kọ́ bá wa sọ̀rọ̀ nínú súrà ẹ̀yin tẹ́ ń gbọmí lélẹ̀ lọ wò yẹn torí àsìkò wa súrà tó làárọ̀ súrà keje aya 172 ibẹ̀ lẹ́tì lọ kàtẹ́rì pé ọlọ́ọ̀mà bá wa sọ̀rọ̀ kan nígbà tó ti dá wa tá àti sí lórí ilẹ̀ ayé tí ó ti dá sánmà àtilẹ̀ wípé alastu bi rabbikum kìí fẹ́ sèmi lẹ́lẹ́dàá yín ìsìfàmù nkàrí ọlọ́run ò béèrè pé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ èmi gangan mo dá yín tí wọ́n sì máa ṣèjẹ́ ẹ̀mú fún yín tí wọ́n máa rè yín tí wọ́n máa tọ́jú yín gbogbo ẹ̀dá tí ó wà sáyé pátápátá lọ́lọ́run dá tí ń bá sọ̀rọ̀ yìí tí èbá sí pálukùrá ń sọ̀kalẹ̀ àní mà rárá pé ọlọ́run sọ̀rọ̀ yìí torí pé gbólóhùn tó parí àyà yẹn àkọ́kọ́ ni pé ọmọ ádámù sọ wípé àwa gbà àgbà pé lọ́lọ́run ọba wa tó dá wa kọ́ọ̀lù bálà àbí wọ́n lá gbà pé wọ́n ni ìwọ ló dá wa ló sì mọ rè wá ló mọ tọ́jú wa ọlọ́mọ wa subhanahu wa ta'ala wa ni a ń takúlù yawmal qiyamati inna kunna an hadha ghafilin kọ́wọ́n àjẹ́ pé lọ́jọ́ alkiyama tẹ́ bá dé lẹ́wà sọ pé gbàgbé èmi àtẹ̀yìn tí èbá sípọ́ lọ́wọ́ bá sọ alukuran kalẹ̀ a ní mọ eléyìí rárá torí pé nú alukuran láti bá pé àsọ́lọ́hun ti bá wa sọ̀rọ̀ rí ká tó wà lẹ́ẹ̀dẹ́ èèyàn la hawla wala quwwata illa billah ẹwọ sọ́rọ̀tù nìsà àyà 32 was'alullaha min fadli ẹ máa bèèrè ẹ máa tọrọ ní ọlọ́run ọba tó lọ́lá àgbọ̀ngbẹ kí ẹ sì tọrọ lọ́dọ̀ ọlọ́run kí ẹ máa tọrọ lọ́dọ̀ Allah nínú ojú rí rẹ̀ nínú ọlá àti títóbi àti kẹ́ àtàánú ẹ̀ àwọn nǹkan tí à ń kà síra wa létí yìí ó ṣeé ṣe kò tẹ̀ sí èméjì ń bẹ̀ torí pé ọmọ èèyàn gbójú kò lọ́dọ̀ ọlọ́run wọ́n sẹ́rí kó lọ́dọ̀ ọlọ́run wọ́n gbọ́kàn kó lọ́dọ̀ ọlọ́run suratul hajj aya kọkànlá sura 22 aya kọkànlá àwọn nǹkan tí ó ṣokùnfà ẹ̀ní gẹ́gẹ́ bí mo ti wòye sí bí mo ti ṣe wòye sí tọ́mọ adáwọn bí ń sọ pé ẹ fọ̀rọ̀ dùwà alẹ̀ gbogbo ohun tí ẹ gbójúlé ò ṣeé ṣe mọ́ ọlọ́run tí ẹ̀sìn wá ṣe pè gbogbo ohun tí ẹ kò sì kò yanjú ẹ̀ ẹ gbà pé ẹgbọ́n ẹ kẹ́kọ̀ọ́ ẹ kéwù àwùjọ òtó nítorí ẹ̀ ìlú ò da kò rójú ẹ gbà pé a kàwé ìlú ò tó nítorí ẹ̀ ẹ gbà pé owó ń bẹ lórílẹ̀-èdè ìlú ò tó nítorí ẹ gbà pé èèyàn ńláńlá wà lórílẹ̀ ìlú ò ti ètò ẹ̀sìn Ṣàngó ẹ̀sìn òòṣà ẹbọ omi ẹbòkè kò tó mọ́ ọlọ́run bá kan ṣoṣo tí ó fún wa ní solution tẹ́ẹ̀sìn tẹ́ẹ̀pè ó ń ṣokùnfà ká máa sọ̀rọ̀ dùá àti pàtàkì ẹ̀ kẹ́ máa sọ pé ọ̀rọ̀ àdúrà kọ́ lélẹ́yìí ìlú yóò lè dáa mọ́ àwùjọ yóò lè tòrò mọ́ ẹlòmí àsọ pé kí tòun sáfi dá ń bẹ̀ kò lè dá tó bá dá atẹ́ni tí ò dá tó pọ̀ jù ní òbá tiẹ̀ náà jẹ́ àwọn àwọn ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu àwọn èèyàn bí ó bá dàrú kó dàrú kí tòun sáfi dá ta ni wọ́n ń jí gbé olówó ni ta ni wọ́n ń gbé pamọ́ ta ni wọ́n ń pamọ́ náà ta ni wọ́n ń pamọ́ títì bí tálíkà bá farako ó kàn farako ni ó láwọn tí wọ́n ń tajẹ́tì àwọn tí ń bẹ́nu ìjọba wọ́n ń wá àwọn ìbọn tí wọ́n kó rọra àti àti kíni kó lórúkọ ẹ̀ àbẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́ba wọ́n ń gbọ́mọ ọba wọ́n ń gbé wọn níbi tó wọ́pọ̀ sí tó sodo dáadáa ọ̀pọ̀lọpọ̀ tálíkà fara kò ní kẹ́nìkan wá sọ pé ńgbà tí tòun bá ti dáa àwùjọ ti tòrò rárá o àwùjọ ní máa tòrò ní máa tòrò ní máa ran ẹni ẹ kù káàtó àwọn èèyàn ó bójú wò pé ẹja sànù lágbájá náà àti pé àti wípé ẹni tí ń fi yẹ́súyẹ́sú sí ọlọ́run bẹ nínú àwọn èèyàn ẹni tí ń fi yẹ́súyẹ́sú sí ọlọ́run òun náà mọ̀ wọ́n bi léèrè wọ́n lòun sí náà bí aláìsìn fúnra rẹ̀ kó tó dijọ́ gbẹdọ̀ kìí àmọ́. tó bẹ́ẹ̀ tí rere kan bá wá bá a. tí rere bá wá bá a nínú àwùjọ. a fi ọkàn balẹ̀ sí ẹ̀sìn rẹ̀. a wá sọ wípé tó àwa náà rèé o àwa afẹ́sílọ́wọ́ kí lọ́lọ́run bá wí o àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run tún ṣe nìyí o tó bá wá ṣe pé dààmú kan ló bá àbí fìtínà kan tádàwò kan bá wá dé ayé ojú rẹ̀ padà ìrùn kọlábà aláwàjì hin ẹ̀ ní bá lọ́dọ̀ ọlọ́run mọ́ ìdí ẹ̀bọ ni tefetefe yóò ti kó lọ́dọ̀ ọlọ́run yóò ti jìnà ìǹkọlábà aláwàjì yóò gbójú kó lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dà ó ṣe òfò láyé àti ọ̀run rìsọ́ọ̀tì nìyẹn kọ́sìrọ̀ dúnìyà wal irú ẹni bẹ́ẹ̀ ti ṣòfò láyé àtàkìyàmà èyí ni òfò tí ó hàn gbangba ilé rẹ̀ òjò ṣọ́ọ̀pù rẹ̀ òjò ọkọ̀ rẹ̀ ò dànù kò lásídẹ́ǹtì gbogbo tó kójọ láyé bẹ́ẹ̀bẹ́ ṣùgbọ́n lọ́n sọ pé kọ́ sọ̀rọ̀ dúníà wal akhirah torí pé kò sọ́kàn lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ ó ti sòfò ayé àtàlùkíàmọ̀ wa dhalika huwa al-khusran al-mubin òfò gan nìyẹn kìí ṣe tẹ́ ń pè lófò gan lòfò anábìwà sallallahu ta'ala wa sallam ó ní yábà ní adam fil hadith al-qudsi inú ọ̀rọ̀ gbogbo yín lè lébi kódà tó fi dórí ààrẹ wa nígbà ọlọ́run sọ pé kò lókun kúlù yóò kó gbogbo èèyàn sínú wà lọ́ọ̀lì làdín ìwọ tí wọ́n sọ pé n tó jẹ tábìlì kí amọ̀ fi dé ó ń bẹ lọ́wọ́ tiẹ̀ ọ̀gbọ́ bá gbọ́ ni máa wọ ẹlòmíì tí wọn náà gbọ́ rẹ̀ àbí tí wọn náà rí àbí tí wọn náà mọ̀ pé ṣé nǹkan lè tán lọ́wọ́ lágbájá ṣé lágbájá lè mọ béèrè lọ́wọ́ àwọn èèyàn lónìí jáì gbogbo yín lè bí illa man at'amtu àfẹ́ tí ń bá fún lóúnjẹ iṣẹ́ ìtẹ̀ wàá mọ̀ pé ogun tá à ń jẹ nínú ètò ọlọ́run ọba subhanahu wa láti òkè àyà ló gbé jáde látòkè àti ilẹ̀ ni tòkè ni tòkè omi tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ omi àti sọ̀rọ̀ òjò àtọ̀dá rẹ̀ àti bọ́lọ̀ ṣe máa fi hàn léèmọ̀ àti bí ṣe máa fi kẹ́yàn nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nínú Ramadan ni tọ́lọ́run wá ń sọ fún wa pé tó ń bá gbá omi mú tí òun sì jẹ́ kí ilẹ̀ kó mú nǹkan ẹ̀hù jáde ó tàn ẹni tó ní ogun tó ń jẹ tọ́jọ́ ọkú tí ó fi dọ́jọ́ ọkú ti ń bẹ nílé ẹ máa jẹ́ èso máa jẹ́ èso nígbà tí mi ò jáde mọ́ ṣebí lẹ́nu lẹ́nu tí ò tí pọ́dún kan yìí ṣe bá rí nítójú wa rí kúlùkùm jáì gbogbo yín lè bí ń payé lámán àtọ̀ àmtù bẹ́ẹ̀ nìkan bá ń bẹ o tọ́gbẹ́ ó ti ọkàn ẹ ti le kọjá òkúta kọjá irin ó ti fẹ̀ àkókò nàkí níbi ìkọtọ̀ lọ́hùn kó náwó sókè pé kó náwó sókè pé òun ò sínú ẹni tọ́lọ́run bá ń bọ́ tọ́lọ́run wa ń sọ wípé òun ò sínú ẹni tẹ́bi ń pa tọ́lọ́run bá ń bọ́ tó epo dìgbà tọ́lọ́run bá fún jẹ kó tó jẹ torí ẹni tó fún ọ jẹ ọlọ́run ló fún jẹ ìpìlẹ̀ gbogbo ẹ̀ òkè àti náà ni fọ́sọ̀tìrìmúnì òtìrìmùkú ẹ èmi mo bòyín láṣìírí tí mo dá sọ fún yín àti káyà yẹn ní sọ́tò làárọ̀ onú ìdánilẹ́kọ̀ọ́ wa ní rọ̀mọ́dọ́ọ̀nì tọ́lọ́run ṣèrègùn lé wa lórí pé mi mo dá sọ fún yín pàṣàkṣùnì ẹ máa wá mi lẹ́ni tó fún yín lásọ kí n faṣọ bòyín láṣìírí síkùn kí n dáṣọ bòyín. yà ìbáàdì ẹ̀yin ẹrú sí mi kó lòkùn dọ́ọ̀lù gbogbo yín lẹ́wà lórí ọ̀nà àánú ilà mẹ́nìhàdáìtù fẹ́ni tí nǹkan kan bá yé nú ẹ̀sìn gẹ́gẹ́ bá nàbí ṣe sọ sallallahu ta'ala sallam ó ní balighu anni walau aya ẹ máa sọ̀rọ̀ mi fáwọn èèyàn ẹ mú dé ti gbọ́ àwọn ẹlòmíì kódà bó ṣe nǹkan kan lẹ́bá mọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ orí pípe ní sákèésí tó tó àti tí ò tọ́ síbí àtakò wọn ò tí kó lórí ẹ̀dọ̀ ní bí nǹkan kan bá bá wọn ọ̀rọ̀ ọlọ́run dípò kí wọ́n dúpẹ́ fọ́lọ́run ìbínú dé mo ń sọ fáwọn èèyàn kan mo ní àwọn atẹ́ ń gbọ́rọ̀ wa tájọ́ mọ̀ kí kó dórí àwọn olùmọ̀ wa tọ́jú jáwọn aṣíwájú wa táwọn náà bá táwọn náà bá ń gbọ́ lẹ́nu ẹlòmíì bí ìgbà táwọn náà wọn ìbáyàn sọ̀rọ̀ lórí pàápàá jùlọ ìwọ̀nba ń tá a lè kà tá a gbọ́yé nu tíra ó kọjá wáàsí táwọn èèyàn ń gbọ́ lórí afẹ́fẹ́ yìí mo ní ẹ lọ ṣàkíyèsí ẹni tó gba masters nínú sẹ̀ríà ẹ lọ ṣàkíyèsí ẹni tó gba phd nínú sẹ̀ríà in tó kàkàkàkàkà tí ò sínú tó kọ sínú thesis tí ò sínú tó kọ sínú project òun ló pọ̀ jù jẹ́ ń ka kí n rí nǹkan mú kò ní rí nǹkan mú bẹ́ẹ̀ ó sì ti sàǹfààní jẹ́ tó ka bí jẹ́ n ka tíra olùmọ̀ báyìí kí n rí nǹkan mú bẹ́ẹ̀ ó lè má rí nǹkan mú ó lè fi ṣàìsàn mọ́jú tí ò ní rí nǹkan mú gbogbo ohun tó kà yẹn ó ti fi sàǹfààní ìmọ̀ dàbí lójú àwọn èèyàn bí ìgbà tó jẹ́ pé èèyàn ń wẹ́ni tí èèyàn fẹ́ sọ lókó ọ̀rọ̀ káàkiri ta ni oníṣẹ́ ta ni wàrí gbé ká ta ni onísinmi bí kì í bá ṣe pé ó dọ̀ràn yẹ̀ fúnra wa ká pera wa sákèèsí ní òfin yọ nìkan lẹ̀ anábì sallallahu alaihi wasallam àyà kan bẹnu nígbà tí ń bi àwọn sàhábà léèrè pé ẹ ké fún mi wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ìṣẹ́bẹ́yìn ni wọ́n sọ̀kalẹ̀ fún oníbẹ̀ẹ́ ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì wọ́n wá ń ké wọ́n ń ké wọ́n ń ké títí tó fi bọ́ lójú ànábì sallallahu ta'ala sallam tó mi fi bọ́ lójú ànábì sallallahu ta'ala sallam òun ní ẹni àkọ́kọ́ tá a sì kọ́kọ́ kà fún tó sì kà fáwọn sọ̀hábà ewam abẹ́rí ni ẹ bá ń ka jáde kí ni ọ̀rọ̀ wọn yóò ti jẹ́ nígbà tí a bá mú ẹlẹ́rìí jáde nínú ìjọ kọ̀ọ̀kan tí àwa sì mú ìwọ jáde táwa mú wa ànábì náà jáde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí lé àwọn tá a rán ọ sí làlúmọ̀ rẹ lórí nígbà wọ́n ka Quran débi omi bọ́ lójú ànábì sallallahu ta'ala wa sallam eléyìí túmọ̀ sí pé ńgbà tí wọ́n máa ń ka ànábì tó ń ka Quran fún ànábì sallallahu ta'ala wa sallam tọkàn rẹ̀ gbọ̀n tó mì tómi jáde lójú ó yẹ kẹ́nìkọ̀ọ̀kan ó kè sára ẹ dákun tá la wà ta ni irú wa yìí tájọ́ ọmọ kéwú àwọn àfáà náà mọ̀ ń sọ pé mo làwọn wà sójú sí ọlọ́run bẹ́ẹ̀ sì ni lóòótọ́ ìdí eléyìí gbogbo yín lẹ wà lójú ọ̀nà àánú ilá mẹ́nìhàdà ètù ọlọ́run mọ́sà sàlékún ìdáyà wa èyí tó ti yé wa ọlọ́run mọ́jà pàdánù ẹ̀ èyí tó ti yé wa ọlọ́run mọ́sà yé wa pàṣàdúnì àdìkùn ẹ máa wá mi lólùmọ̀nà gbogbo ara pátápátá tí ń gbọ́ mi àti mùsùlùmí àtẹ̀ntẹ̀sẹ̀ mùsùlùmí òun lọ̀rọ̀ yín bá wì ẹ wá ìtọ́sọ́nà lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni ẹ wá mi lólùtọ́sọ́nà ẹ jẹ́ ń gáìdì yín ẹ béèrè kí n fún yín gbogbo ibi tẹ́ ẹ gbà gbogbo tẹ́ ẹ gbójúlé ni òwúlò orílẹ̀-èdè yìí àgbọ̀n ìgbẹ́wò wa ò gbẹ àgbọ̀n ọ̀láì àgbọ̀n ìgbẹ́wò wa ò gbẹ ó yà ń lékún ni síbẹ̀síbẹ̀ kò sọ́ọ̀bù solution ìyà orílẹ̀-èdè tí yà jẹ ọmọ abẹ pa àbí tí wọ́n jìyà pa kò sí ìtí òmọ̀ ṣẹlẹ̀ ìyà jẹ ọmọ orílẹ̀-èdè pa ọmọ orílẹ̀-èdè náà jìyà kú ọ̀pọ̀lọpọ̀ ló ti bọ́ sálùkì àmọ́ látara bẹ́ẹ̀ látara oríṣiríṣi ìnira kò ságbọ̀n kan tá a lè tọ́ka sí pé ibi tí dẹ́kun wà ní ìbá ṣe pé orílẹ̀-èdè tí wàrà àti nǹkan abẹ̀ mọ́ pọ̀ tó báyìí tí ò mọ́ ṣẹ̀ tó báyìí ni àbá sọ pé òun ní sábàbí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ó ń lékún ni ìnira tó máa dámọ̀ àdánwò ọ̀kan náà àwọn olùmọ́wá ó ní artificial poverty Allah Akbar artificial poverty àdìọ́kàn burúkú tí ń bẹ ń àwọn èèyàn pé àáhàn wọn lè mọ̀ àáhàn wọn lè mọ̀ á ojú wọn kórí mọ̀ bo. fásádùnì tó wá rí bẹ́ẹ̀ táwọn adarí sì darí táwọn tí ń bẹ lábẹ́ wọn náà wò pé bá ní chance mọ̀ pé aburú ti ń kéré lọ́dọ̀ àwọn jù bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ yìí náà bákan náà tí ó ti tán innakum tukhti'una bil-layli ẹ̀ ń ṣe àṣìṣe lóru wa nahari àti lọ́sàn ẹ̀yin ẹ̀dá mi wa ana aghfiru dhunuba jami'a àwọn tí wọ́n bá ń béèrè gẹ́gẹ́ ayàtà kàṣáájú tí wọ́n bí ànábì léèrè sallallahu ta'ala sallam pé bọ́ọ̀lù ọlọ́run ni wọ́n ṣe rí sí wa ìyàwó lákọ̀ọ́sọ́lọ́run ọ̀kanù nínú àdísì tó tún gbé jáde tó bá subhanahu jami'a gbogbo ẹ̀ṣẹ̀ kò sẹ́ṣẹ̀ kan tọ́lọ́run lè forí ẹ̀jìyàn àyàfi tó bá tásìkò tọ́lọ́run nígbà títú bá mọ́ àyàfi tó bá lọ jẹ́pọ́mọ èèyàn lọ́ra ó ṣe àtẹ́ ẹ̀wọ́ dìgbà tọ́lọ́run bá ò gba títú bá tí ò ní ṣàforíjì mọ́ ìgbà náà sì ni ìgbà tóòrùn bá yọ níbi títí ń wọ̀ eléyìí ò tí ì ṣẹlẹ̀ ìgbà tẹ́nìkan ń pọ̀ káàkú tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ni ó bá lọ sáré kìámà eléyìí ò tí ì ṣẹlẹ̀ sáwà tá à ń sọ̀rọ̀ àtẹ̀yìntẹ́ ń gbọ́ wa yìí tí bá ń ṣẹlẹ̀ sẹ́nìkan lọ́wọ́lọ́wọ́ báyìí kò lè tú bá mọ́kọ́ lóhùn ó gbà tó bá gbogbo ìgbà tí májẹ̀mú méjèèjì wọn ti ṣẹlẹ̀ èyí tó mọ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan àti tó mọ̀ bá gbogbogbò ẹja ronú pé wàdà ọlọ́run a máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ wàhálà ùbàlì ìfẹ́ mọ bó ti ṣe tó fasọkfirúùnì akfirulakum ẹ wá mi o ẹ wá mi lára foríjì yìí sì wa wa ta'ala ó wà nínú súnà rẹ̀ pé ìmọ̀ kórìíra àwọn tí Allahu yagudobu in tarakta su'ala wa banu adama hina yus'alu yagudobu ọmọ adama la máa pe ni máa bínú ní gbogbo ìgbà sugbon ọlọ́run bá subhanahu wa ta'ala bí yẹn bá ṣe ń pè é tó téyàn be bẹ̀ tó bẹ́ẹ̀ lè yẹn wà lọ́rọ̀ sallallahu ta'ala ẹ̀sìn kan wàkọ́lá rabbukum ud'uni astajib lakum suratu gáfírí tí mo ní ẹ̀fílẹ̀ lẹ́ẹ̀kan àyà 60 sura 40 àyà 60. àti pé ọlọ́run ọba wa ọlọ́run ọba yín sọ pé ẹ pè mí. àti pé olúwa yín sọ pé ẹ pè mí kéèmí jẹ́ ìpè yín. òun jẹ́ pè yín. dájúdájú dájúdájú àwọn ẹni tí wọ́n ń ṣe ìgbéraga ṣẹ́rí kúrò níbi ìjọsìn mi. àwọn tí wọ́n ń ṣègbéraga ẹgbẹ́ yẹ̀sàkìbérúwọ́nà àní ìbáadàtì àwọn tí gbéraga jẹ́ okùnfà àìmọ́ pé èmi ẹlẹ́dàá wọn kí ni ó ṣẹlẹ̀ sí wọn. láìpẹ́ wọn yóò wọ jahannama ní ẹni yẹpẹrẹ. èmi kọ́ mo dá o torí bóyá ntẹ́lò míì tó fọ́rọ̀ ọlọ́run bá gbọ́ nù pé ẹ sì máa sọ̀rọ̀ á ní sọ̀rọ̀ kẹwàá la ṣe ńgbà tá a ọlọ́run bá wí níbi tọ́lọ́run ti sọ̀rọ̀ náà àdàkọ̀ ìyà tí ò dákọ̀ iná àdàkọ̀ ìyà ọ̀kan tọ́lọ́run ti pé tẹ́ ẹ̀ bá máa bẹ ọlọ́run ọlọ́run tí ẹ̀ bá máa pe òun ìgbéraga ló fà á sayade kò lónà jahannam adakhirin ẹ wá wo suratul sura keje aya 194 innal ladina tad'una min dunillah kì í máa ṣe pé ẹ̀yin èèyàn tá à ń pè sákèésí àti mùsùlùmí mùsùlùmí ṣe pé ìpè nǹkan kan ẹ̀kàn mọ́ mọ́ ọmọ tẹ́ ń pè yẹn lọ́lọ́run wá ń tọ́ka dájúdájú àwọn ẹni tí ẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run dípò kẹ́ ẹ máa pè nǹkan kan lẹ́yìn ọ̀lẹ́ bá pa àwọn nǹkan yẹn tí ẹ̀ bá máa pọ̀ lọ́hùn ẹ̀ bá toro mọ́ lọ́hùn torí pé nature ọmọ ádámọ̀ àdámọ̀ pé ká toro mọ́ nǹkan bẹ lára wa ló fà sọ pé gbogbo ẹni tí ò pọ̀ lọ́hùn ó ń pè nǹkan míì gbogbo ẹni tí ò wọ́ lọ́hùn láláàbò ó wà nǹkan míì ó wá àbò síbi nǹkan míì ẹbẹ́ ríṣẹ́ rí ọlọ́run táwọn èèyàn patì wọ́n sì gbé kọ̀ọ̀nù wàdí òfin ti àgbélẹ̀rọ wọ́n gbé wọ́n fi rọ́pò ẹ̀ torí pé kò sọ́gbọ́n kò sí búyẹ̀ nǹkan yẹn ó máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé àwọn èèyàn yà pàtó ọlọ́run tí wọ́n yà máa ṣèmí ni kìí ṣe pé wọn ò máa ṣe nǹkan kan tó jọmọ́ níta ń wí yìí ṣùgbọ́n àkíyèsí ni pé ẹ bá pa àwọn nǹkan yẹn ti ọlọ́run ní iná lẹ̀dí iná tẹ̀dúnà mi dùn nílá àwọn tẹ́ ń pè. dájúdájú àwọn ẹni tí ẹ ń pè lẹ́yìn ọlọ́run. gbogbo ohun tẹ́ ń pè pátápátá man man man àti mọ́ gbogbo àwọn tẹ́ ń pè ìbáàjá nàbì ọlọ́run àti mọ́ àti gbogbo nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ìbáàdùn àmsáàlùkùm jẹ́ ẹrú bí ẹ̀yin náà tó bá ṣe pé ẹ̀dá ni wọ́n wọ́n jẹ́rú bí yín mú ń gbọ́ ǹjẹ́ ẹ pè wọ́n ẹ pè wọ́n kí àwọn sì dá yín lóhùn wálé ẹsẹ̀ jì ìbò lákùn kí wọ́n dá yín lóhùn jẹ́ olódodo sógun ti sọ́ọ̀bù ẹ̀ àwọn èèyàn ń pe àwọn èèyàn lónìí wọ́n ń pa ànábì àwọn aláìmọ̀kànmọ̀kàn mùsùlùmí làhọ́làwàlàkúwàtà ìlàbìlà tó bá lọ́rọ̀ dùá àìpé nàbì àìpà nàbì àìpé màláíkà àwọn aláìmọ̀kánmọ̀kán mùsùlùmí wọ́n mọ̀ pa nábì o sóye bẹ́ẹ̀ náà làlá àwọn tí èyí ṣe mùsùlùmí wọ́n ń pè Ìsá ọmọ Màríyámà wàláhì làdín ìǹṣe méjì láti fi ìbúra síwájú ọ̀rọ̀ yìí pé ìsìnà tó ga ni ó sì ń bẹ nínú àdánwò ọ̀gá àdánwò gan tí ń bẹ láwùjọ wa à ń ronú sí pé àríjẹ àrímu tá a bá bá bẹ́ẹ̀ kú tá a bá sin lọ́hùn a mọ̀ bọ́ sínú kí ọlọ́run bá mọ̀ ni àmọ́ wàláhì gbogbo táwọn ádámọ̀ bá ń pe ẹ̀dá tí wọn ò pe ẹlẹ́dàá yálà jẹ́ mùsùlùmí àbá jẹ́ mùsùlùmí aburú ńlá ni tí ó aburú sáyé tẹ́yìn ó tún bá a lọ tẹ́yìn ó a kó láyé tó lọ bá parí níjọ́ gbẹ̀rọ̀ kìí àmọ́ ọlọ́run tí bá ti lòun ó dá yín lóhùn. bákan náà ó ní àìsà sọ fún kan ibn ami radiyallahu tó o bá ń tọrọ ọlọ́run ni tó o bá ń lọ́wọ́ fàṣítàrin bìlà ẹ̀wà rí mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ òun náà làwọn àyà tí mo ti kà ṣáájú yìí ó ní kí ọkàn wa kó mọ́ kó mọ́ bọ́kàn bá sì ṣe rí ọlọ́kàn àmọ́ ọmọ ètò ọlọ́run ni ẹni tó kàn wọ́n mọ́ sọ́lọ́ làwọn ẹ bá sọ pé kẹ́lòmíì kó ẹ náà tó ẹ mọ́ fi dùn áwùlẹ̀ o ẹ máa bẹ̀ lọ́run o wọ́n ní ẹ wo ẹ máa bá wa ṣe náà ni o ìwọ ń kọ́ ìwọ ń kọ́ sọ́lọ́run sọ pé òun ní dán ọlọ́run àṣọ ẹ̀mọ́sẹ́mọ̀ pẹ́yìn lẹ́ni ọlọ́run ẹni tá ni wọ́n báwọn yóò sì máa wínú ó ti mọ bóun ṣe rí sọ́lọ́n ọlọ́kàn mọ mọ bóun ṣe rí sọ́lọ́n tọkàn ò bá dáa tó gbà tó òun rò pé bí wọ́n ṣe ń hùwà bó ṣe ń gbáyé àti kà pẹ̀lú kà pẹ̀lú àbòsí pẹ̀lú bí pé ò tiẹ̀ bèṣùdègbà òkú bá kún láìlà bẹ́ẹ̀ ló ṣe ń láyé padà lónìí àti kàṣájú lẹ́ẹ̀kan pé ọlọ́run ní èmi àmọ́ foríjìyàn nípa gbogbo ẹ̀ṣẹ̀ wọlá òbálì tí n sì ní bùn ńlá pé bò lè ṣe ẹ̀ṣẹ̀ pọ̀ tó ń ṣàforíjì fún un sóyé mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ nìyẹn ẹ jẹ́ kọ́kàn wa ọmọ sọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tá a bá ń bẹ lọ́hùn ẹ má jẹ́ akánjú ẹ má jẹ́ akánjú ìkánjú ló fà tẹ́lọ̀mí fi pọ̀ lọ́hùn ti torí pé ìkánjú yẹn mùhùbítùn lè dùá ìmọ̀ bá dùá jẹ́ àbíọ́ léèrè pé ta ni ò ń béèrè orin lọ́wọ́ ẹ̀ àtàánú àtìkẹ́ àti bọ́yá lọ́lọ́dọ̀ kọ̀ọ̀kan àbí láwùjọ àbí lórílẹ̀-èdè lápapọ̀ tá là ń béèrè lọ́wọ́ ẹ̀ tí ò tíì fún wọn tá wa ń kánjú sí àlọ́hù ni ẹ wá sọ bí tẹ́ fẹ́ gbọ́rọ̀ gbà torí pé ọmọ èèyàn gan tí bá ń bẹ nípò kan àbí ẹ̀ mọ̀ gbọ́ tí bá ń bẹ nípò kan òun lọ̀gá òun ni eh, chairman òun ni kinní kan òun làárẹ̀ tó bá jẹ́ pé òun ni ó sáyìn kankan tí ò bá sáyìn ẹ̀ èèyàn tó nù kí tún sọ lọ́hùn àwọn èèyàn ìdààmú bá àwọn èèyàn wọn ní ọ̀gá ò tí sáyìn oṣù kínní oṣù kejì oṣù kẹfà ọdún kan kí ló dé kí ni problem tẹ ní chairman ò sáìn ni wàláì odìgbà tán bá yọ chairman tẹ bá rí i pé irú chairman yìí ò ní pé wa wọ́n yà mọ́wọ́ náà àti yọ ni chairman míì ní ó ṣe kí ni òun náà ni ó tún sáìn ẹ lè rí nǹkan yẹn ṣe àfi kí chairman ó sáìn lọ́dọ̀ ọmọ èèyàn ó mì ń pé láti gbogbo bí oṣù mẹ́fà ọdún kan ẹ sì ń ṣe sùúrù pé ó yẹ kó ga ó sáìn ó yẹ kó sáìn ó yẹ kó sáìn nígbà tí ó sáìn inú bí yín bẹ́ẹ̀ ṣe yọ ẹ sì yọ lóòótọ́ ẹ wá install chairman míì ẹ wá e síwájú ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá sáyìn bó a lè ṣe lẹ́kùn lọ́dọ̀ ọlọ́run tẹ́ fi nígbà tẹ́ torú mọ́ ọmọ èèyàn tẹ́ wo mọ́ tẹ́ bẹ̀bẹ̀ tẹ́ dààmú bó lẹ fẹ́ kó lọ́dọ̀ ọlọ́run tẹ́ fi kú òun bẹ́ẹ̀ torí náà níbi dùá láyẹ̀ sáàlù abd òjíṣẹ́ ọlọ́run bá ó ní ọlọ́run náà ní jẹ́ pé ẹrú máa yẹ́dù bísmín àwòbí nígbà tí ìbá ti ṣe pé ẹ ń fi dùáwù ń fi ìpèpè ẹ ìtọrọ ẹ tí èsì pé ń fi ń ṣe lọ́hùn kì í ṣe pé àdúrà ẹ̀ṣẹ̀ ní ń ṣe awokọ̀ tí àti rahim àbófẹ́ já okùn bí wọ́n máa ń bá àwọn èèyàn léèrè ń bo lẹ́bẹ̀ lọ́hùn dé lọ́lọ́hùn ògbàdúà ń gbọ́dọ̀ pé sọkúsọ ọlọ́mọ ádámọ̀ ń sọ gbogbo kálímọ̀ tọ́mọ èèyàn ti ń wí gan pé orílẹ̀-èdè yóò lè dáa mọ́ kò lè tòrò mọ́ kò lè ṣègbà kò lè ṣàwo ẹlòmíì gan ń ṣépè fúnra ẹ̀ ẹlòmíì ó ń ṣépè fún rẹ̀ ó ń ṣépè fún orílẹ̀-èdè gbogbo àtẹ̀yìn ọ̀bá ti máa ṣàdúrà ẹ̀ṣẹ̀ tí ó sì máa fi ẹ̀dùá àjákùn ẹbí ọlọ́run máa gbàdúrà bákan náà máa làmì àṣáájí tí ò kanjú ibi tá à ń lọ nìyẹn nínú àdéhùn yẹn kí ìlà ya Rasulullah wọ́n ní wòjú sí ọlọ́run kí nìkanjú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóòlù yẹn ṣe máa kanjú kọ́ọ̀lẹ̀ àkójúṣe ọlọ́run oúntọ̀ wọn máa sọ wípé kọ̀dẹ̀ àwọn tùfọ̀lẹ́m ura yusa jabli mo bẹ lọ́hùn fa àdúrà ọgbà báwo ni wọ́n ti mọ̀ pàdúrà ọgbà fàyàtà hasaru inda zalika wàyádà òdùá yóò wá su yóò wá fi dùá wulẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀kan nú àwọn ìntí èjẹ́ kádùá ọgbà onìkanjú ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta àdúrà bil khair ẹ máa tó lóore qad amara aw marra fil hadithi sáàbí àdó àdísà kàkọjá lẹ́ẹ̀kan láyé zálù sàjábù abdi malam yẹ́dù bí ismin awokọ̀tí àtìrọ́hìm awokọ̀tí àtìrọ́hìm tẹ́yìn ọba ti máa ṣàdúrà ẹ̀ṣẹ̀ sóyé ibi táwọn èèyàn gbé ìjọba sépè dé tó wáyé pé dùá ò ní wọ́n ṣe ah Allahu akbar ìlú Yorùbá ti tòrò wọ́n máa ń sọ wípé tí máa ń bá ṣe kútúbà tán ní yawmul juma ká tó ṣe sọ̀lá kí máa mú tó kó lórí mímbàr yóò fẹ́ ètò ọgbọ̀n ṣẹ́jú míì tó fi ṣe kútúbà tó fi mọ́ fi ṣe àdúà àdúà yẹn ó ń lọ síbi pé ibi tí wọ́n bá kù sí ibi tí wọ́n bá kù sí ibi tí wọ́n bá kù sí lẹ́yìn ìgbà tí wọ́n ti ń bẹ lọ́wọ́n bá pé dáadáa wọn tí wọ́n ṣe ọlọ́mọdé wọn lè filẹ̀ bá a sọ pé ìjọba orílẹ̀-èdè burú tó bá a sọ pé òun kára àlùkò ẹ nínú ọ́ndẹ́ndì sí kò sí pàṣẹ́ńtẹ́jì dáadáa kankan tí wọ́n ṣe ẹ̀hẹ́n ká lórí yẹn káwọn àwọn wo pé ọlọ́run ibi tán bá kù sí ọlọ́run bá wa tún wọn ṣe mo sọ dùá ó lé mi ò gbọ́ yé dáadáa ìrìn kọ́ lẹ́kọ́ rà wọn fẹ́ kọ́ mo bá pè fún nígbà tá a kó lórí program pé Allahumma wali umurana khiyarana ọlọ́run àwọn tí ò ní sì wá darí tí ó jẹ́ agúnlẹ̀ síbi ibi eré láyàtà kìámà ọlọ́run àwọn ni ó kójà ní wáyé lọ́wọ́ wala tuwali umurana shirarana àwọn ẹni ibi sáwọn pé àwọn ò mọ̀ àmọ́ gbogbo àwọn tí ń sòṣèlú ní sàmà ní èèyàn sọ pé àníyàn pé kí n jẹ tèmi kúnkún bẹ́ẹ̀ ni ó yẹ káàrẹ̀ nìkan tó bá tọ́lọ́run wá wà ààrẹ nìkan tó jẹ́ pé ó bá pé ara ní àwọn èèyàn kò gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ láwùjọ tábà wọn fi dùá òràn lọ́wọ́ tó bá jẹ́ pé ọlọ́run bá mọ̀ pé àwọn ẹlẹ́ni eré táwọn wí táwọn ò mọ̀ ọlọ́run yí wọn padà sí dáadáa tí ẹ bá sọ àwọn wọn kú òun bẹ́ẹ̀ kò ságbára kan kò sọ́gbọ́n kan tí èèyàn lè fi dépò bí ẹ bá sọ ọlọ́run bá subhanahu wa ta'ala torí pé ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé Allahu malikal mulk ọlọ́run bá ní malikul mulk òun ni ọba tí máa ń fi ọba jọba kò sọ́gbọ́n kan kò sówó tí wọ́n ní wọn ò ní débẹ̀ mọ́ kódà wọ́n lè mọ́ lòdì tí wọ́n ń ṣe tán tí dùn àwòwá bá gbà tọ́lọ́run fẹ̀lẹ́ ní rẹ̀ mí ìrọ́pò ẹ sì máa ṣàkíyèsí o kìí sọ orílẹ̀-èdè yìí nìkan láti gbógun ti ra wa o kìí sọ ọmọ orílẹ̀-èdè yìí nìkan àbíjọba ló gbógun ti wa o wọ́n gbógun ti wa láti ta o ìtọ́pọ̀lọpọ̀ tí ò yẹ pọ̀lọpọ̀ nìyẹn gbogbo ìlú tí wọ́n ti lọ jagun polo ìlú wọ́n ti fa ipò bẹ́ o wọ́n ń kan wá fẹ́po bẹ̀ kò sí tó ẹ̀bá para yín tán kò sí tó kà wọ́n tọ̀hún torí ẹ̀ ló jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ ṣèlú yìí dáadáa wọ́n ìgbégbèsè kó ń tọ̀hún dúró láyé tí wọ́n bá rẹ́ nìkan tó láàníyàn dáadáa pé yóò tún tọmọlúàbí ṣe yóò tún tọmọ èèyàn ṣe wọ́n wà bí wọ́n ṣe pa tàbí bí ò ní ṣe dépò torí wọ́n wà níbi ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún orílẹ̀-èdè yìí ọlọ́run ló mọ orílẹ̀-èdè míì tó bọ̀ ọlọ́run ló mọ orílẹ̀-èdè míì tó lè tarẹ̀ ẹ̀là títí dòní ìta ń sọ̀rọ̀ yìí tó yẹ pé ìsìn sùn sí ni sábàbí ìdí eléyìí ẹ jẹ́ ká tẹ̀ láwọn mọ́jẹ̀mú tá à ń sọ yìí bàbá wa ń bẹ ọlọ́run ọba náà ká máa sọ mọ́jẹ̀mú tá a fi máa gbà ká máa jẹun tó mọ́ ọmọ yẹn lónìí wọn ní kò ní bà jẹun tó mọ́ ń bo ta lórí tó mọ́ jẹ ní tí ò mọ́ gan-an báyẹ̀ bẹ́yìn ò bá kí láyà lóye níbi tí wọ́n ti jíjàdú ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ dé ẹ̀sẹ̀ sọ sọ̀rọ̀ bí tó mọ́ hawla wàlà kúwàtà illa billah ọlọ́run dákun sàlékún àánú ẹ̀ fún wa sàlékún gbígbọ́ sàlékún lílò kálẹ̀bà jẹ̀rẹ̀ yàtàl kìyàmù subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk abẹ́ ọlọ́ọ̀bá kó bá